وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله احمد الله سبحانه وتعالى واشكر له على نعمه علينا الكثيرة التي لا تحصى ولا تعد وعلى رأس تلك النعم التي أنعم الله بها علينا نعمة الإسلام أن جعلنا الله سبحانه وتعالى من المسلمين وهذا نعمة آه، ليست فوقها نعمة واعلموا عباد الله أن من فضل الله سبحانه وتعالى علينا أنه أرسل إلينا نبينا محمدا صلى الله عليه وسلم وبعثه بالقرآن وأدى الأمانة ونصح للأمة وقد بين النبي صلى الله عليه وسلم لنا دين الإسلام بيانا شافيا كاملا ولذلك نزل نزلت عليه في آخر حياته اليوم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم بين كل شيء فيما يتعلق بدين في الإسلام ومن بيان النبي صلى الله عليه وسلم ما يتعلق بصيام رمضان وقد بينا في الخطب الماضية ما يتعلق بالأحكام آه، في آه، في خلال رمضان ومن تلك الأحكام التي ينبغي علينا أن نعلمها ونتعلمها ما يتعلق بالعشر الأواخر من هذا الشهر المبارك واعلموا عباد الله أن هناك بدعة مما قد أشرنا إلى بعدها في خطبة البادية ومن ذلك ما تقام في اليوم ما تقام اليوم يعني في آخر الجمعة في شهر رمضان ما يقال ما يقال لها بنافلة بنافلة كفارة نافلة كفارة والناس يتنفلون ويصلون في آخر الجمعة اعتقادا منهم بأن هذه الصلاة تكفر ما فاتتهم من الصلوات آه، في الآن منذ الآن الماضي وهذا باطل وهذا لا أصل له ينبغي لنا أن نتنبه إلى ذلك ونحذر الناس من ذلك عباد الله مما يتعلق بالعشر الأواخر من رمضان أو ما يتعلق برمضان زكاة الفطر أو صدقة الفطر وقد فرض النبي صلى الله عليه وسلم زكاة الفطر فرض النبي صلى الله عليه وسلم من من تمر أو شعير فرضه النبي صلى الله عليه وسلم على الحر والعبد والذكر والأنثى والصغير والكبير من المسلمين وهذا واجب على على كل من عنده ما يفضل عن قوته وقوت عياله واعلموا عباد الله أنه ثبت على النبي صلى الله عليه وسلم فرض هذه الزكاة من طعام مما يعني مما آه، احتاجه الناس من الأطعمة أي من قوت البلد من غول أو بول أو أقل أو شعير أو زبيب أو غير ذلك من الأطعمة ولا ينبغي لنا أن نبدل ذلك ونخرجها بالمال وهذا يعني خلاف سنة النبي صلى الله عليه وسلم وخلاف ما كان عليه الصحابة رضوان الله عليهم وعلموا عباد الله أن لزكاة الفطر وقتين وقت الفضيلة وقت الفضيلة ووقت الجواز أما وقت الفضيلة والأداء فمن فجر يوم عيد إلى قبيل صلاة العيد أما أما وقت الجواز فبيوم أو يومين قبل عيد الفطر وينبغي أن نخرج زكاة الفطر قبل الصلاة لأنه ثبت عن النبي صلى الله عليه وسلم أنه من أداها قبل الصلاة فهي صدقة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات أي لا تجزئه ذلك عن صدقة الفطر وإنما تصدق يعني آه، بصدقة معتادة ولذلك يجب علينا أن نهتم بهذا الأمر ونخرج زكاة الفطر قبل صلاة قبل صلاة آه، العيدين وهذا يعني مما ثبت عن النبي صلى الله عليه وسلم فيما يتعلق بزكاة الفطر ويجب علينا أن نستعد لذلك يجب على على العبد والحر يجب على على الصغير والكبير حتى قال بعض العلماء بأنه تخرج زكاة صدقة الفطر عن جنين الجنين الجنين الذي قد بلغ أربعة أشهر في بطن أمه يجب علينا أن نخرج له زكاة الفطر أدعوكم الله سبحانه وتعالى أترى إكاتك يا النبي صلى الله عليه وسلم أدعوكم يا الله سبحانه وتعالى وما باع وتابع النبي أدعوكم الله وأدعو النبي صلى الله عليه وسلم في يوم الجواب إلى القيامة أيها الله بارك الله كيف أتمنى الصفراء نبوكوا òun náà ni pé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ alukur'an tí ń ti ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam òun náà ni olórí gbogbo ọ̀rọ̀ bákan náà ìlànà anabi sallallahu alayhi wa sallam òun náà ló lóore jù nínú gbogbo àwọn ìlànà tí a máa tẹ̀lé tí ó fi rí yọ́nú ọlọ́ọ̀bá àríkíọlá láyé táwà ń bẹ̀ tó bá dìjọ́ gbídà kí á máa tí ó tún wà náà àwọn tí ó sóríire pẹ̀lú àlùjánnà ẹ̀yà orí

gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá àlejò láṣẹ máa ń pa wá láṣẹ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àyà tí bẹnu al-Qur'an ìgbẹ́ta páyà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wa sallam tó náà máa ṣe wá lójú kòkòrò lọ sí bí ìpáyà Allah subhanahu wa ta'ala níbi ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àhàdídà Ànábì sallallahu alaihi wa sallam tó lálàáfíà káwà lọ lè mọ̀ pé ìpáyà ọlọ́wọ́ bá ìbẹ̀rù ọlọ́wọ́n bá àlékiọlá yìí òun náà làkò ní tọ́lọ̀wọ́n bá àlékiọlá tó fi ní ká wá sí gbogbo àwọn nǹkan tó pa aláṣẹ káṣe nítorí ká bá bẹ̀rù rẹ̀ òun náà ló fi ní ká jìnà sí gbogbo àwọn nǹkan tọ́lọ̀wọ́n bá àlékiọlá ní ká jìnà sí ẹ̀yẹrú ma orí tọ́lọ̀wọ́n bá àlékiọlá fi fún ẹnìkọ̀ọ̀kan wa èyí tó jẹ́ pé èyí tó tóbi jù nínú àwọn orí tọ́lọ̀wọ́n bá àlékiọlá ṣe fún wa ó ṣe wá ní ọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kò sí orí tọ́lọ̀un tó lè ṣe fún yà tó tó kó sí ẹ̀ ní mùsùlùmí ó ṣe wá ní mùsùlùmí ó wá rán ànábì sallallahu alaihi wasallam ti wa láti wá fi ìsìláàmù jíjẹ́ fún wa láti wá sàlàyé ẹ̀sìn rẹ̀ fún wa ànábì ò wá fi nǹkan kan pamọ́ fún wa nínú ẹ̀sìn islam àti ká ànábì ojú ìwé gbogbo tí ó ń jẹ nǹkan tí ó jẹ orí fún àlùmọ́ rẹ̀ àti ká ànábì sallallahu alaihi wasallam ó sàlàyé rẹ̀ fún bẹ́ẹ̀ ni ànábì o máa kankan tí ó jẹ aburú tí ewu bẹ́ẹ̀ fún àlèhúmà rẹ̀ yìí àbíká ànábì sallallahu alaihi wasallam kánàbí o ti sọ́wọ́ lára kò níbẹ̀ eléyìí òun náà ni ọ̀rọ̀ àwọn sàábí ànábì iṣẹ́ òun pé débi pé ọlọ́ọ̀bà àlékiọlá ó tún tẹ́sífáì sí ọlọ́ọ̀bà àlékiọlá jẹ́rìí sí ipé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati òní o àti pé ẹ̀sìn yí fún yín àti parí ìdẹ̀ra lé yín lórí ọlọ́run ọba àlékiọlá ó fi yíwa bẹ́ẹ̀ nínú al-Qur'an wa raditu lakumul Islam dinan ọlọ́run pé gbogbo ẹni tí máa ń wá ìyọnu kò gbọdọ̀ wá ìyọnu lọ́bù míì gbogbo ẹni wọ́n fẹ́ jọ́sìn fún ọlọ́wọ́ bá àlejòọ́lá kò gbọdọ̀ fi nǹkan kan mí jọ́sìn fún ọlọ́wọ́ bá àlejòọ́lá tó ju ẹ̀sìn ìsìláàmù lọ eléyìí tó lọ́pẹ́ fún wa kájúpẹ́ fún Allah subhanahu wa ta'ala nínú àwọn àlàyé tá Ànábì sallallahu alaihi wasallam wa inú ẹ̀ náà làwọn èyí tó ní ṣe pẹ̀lú Ramadan tá a wà nínú inú ẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tàbí ń ṣe múra wa bọ̀ kí ọmọdánù tó bẹ̀rẹ̀ nípa tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ àtàwọn ìta ń ṣe múra wa láàrin nínú Ramadan nínú àwọn tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn tó Ramadan ni wọ́n ma wá dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn tó ń ti pé ànábì lẹ́sìn ti pé tó ń ti pé ànábì fi ànábì òfin kankanlẹ̀ láìsàlàyé fún wa kí wá ló dé ibo ní kí ni wọ́n rò dé bí àdádálẹ̀ nínú ẹ̀sìn kí ló jẹ́ kí wọ́n rò wípé àwọn ní bùkátà sí káwọn tó fi nǹkan pẹ́ tí lẹ́yìn bàtà náà sallallahu alaihi wasallam ti sàlàyé fún agbẹ́sìn ti pé ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn òpé ni ẹ̀ á ní kóníkàlù kó máa rò lákàí rẹ kó máa mú tí ó bá mú wá tí ó fi kún àbẹ́ni tó mẹ́sìn wà ó ló ti pé kí wá ní ti oníkálùkù wa táwà máa ronú ọpọlọ táàmà wá gbé làkáyè rí ti rí ti wá táàmà wá ti bọnú ẹ̀sìn ní tí ò sínú ẹ̀sìn nínú àwọn àdádálẹ̀ yìí a sọ fún wa nínú ẹ̀ níjẹ ẹjọ́ tí wọ́n tún dálẹ̀ tí mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan àtàwà bẹ̀yìn àwọn míì ti ṣe tiwọn láàárọ̀ yìí àwọn míì tún palẹ̀ mọ́ níwò ṣe tiwọn lẹ́gbàtà bá kí ni tí wọ́n pè ní náàbílá tó kàfàárọ̀ náàbílà tán ní ni ó pa gbogbo ẹ̀ṣẹ̀ tí máa bẹ ní gbogbo òun táwọn òsì kí lọ́dún tàtẹ́yìn wọ́n ni ó awáwò títí ààrẹ nìkan kalátọ̀dà anábì sallallahu alaihi wasallam tó mẹ́sẹ̀ nílẹ̀ ipé anábì sallallahu alaihi wasallam anábì ní nábìlà kan bẹ̀tẹ̀ báyàn ní jímọ̀ tó gbẹ̀yìn Ramadan yóò pa ogbó àwọn àyàn tẹ́ẹ̀ ti sallallahu alaihi wasallam ibẹ̀ láti rí pé rú eléyìí àzẹ́rònú àwọn kan ní agbélẹ̀rọ àwọn kan ní ìrònú ó sì sàǹfàní ní bí tàbá ti rẹ́rí ìrònú ó sàǹfàní nínú ẹ̀sìn tọ́lọ̀ ọba àríkẹ́lá sàràrífà nàbí sallallahu alaihi wasallam tánàbí ìfìjíṣẹ́gun àtópé ẹnumọ̀ nǹkan tá nídìí òun náà ni pé ká dúó lórí bá nàbí sallallahu alaihi wasallam ti dúó ìtẹ́bìú wàlátẹ́dìú fọ́kọ̀dìkù fi ìtún àwọn sàábí ànábì àwọn ẹni ìtíwájú ní táwọn dúó lé lórí òun náà ni pé ká máa tẹ̀lé in tí wọ́n ti mú wá mú alaihi wasallam wàlátẹ́dìú ẹ má tún fi nǹkan kan mí sínú ẹ̀sìn má wàkọ́dìkù fi ìtún àwọn alaihi wasallam ó ti sáwà ní gbogbo wàhálà táà máa ń ṣe káàkiri abẹ́ ṣe ti gbogbo ẹ̀ kalẹ̀ fún wa èyí tó kù fún wa òun náà ni ká máa tẹ̀lé tó wà lẹ̀ ẹ̀yàn tí Allah subhanahu wa ta'ala nínú àwọn tó tún rọ̀ mọ́ Ramadan nínú àwọn tó rọ̀ mọ́ ìgbẹ̀ mẹ́wàá yìí àbíká sọ pé tó rọ̀ mọ́ lápapọ̀ òun náà ni òun náà ni tá ń pè ní zakatul fitr òun náà ni nǹkan tó gbajúmọ̀ láwùjọ wa pẹ̀lú jákà pé ayọ̀ jákà eléyìí nínú òfin ẹ̀sìn wa náà òun náà ló nǹkan alaihi wasallam tánàbí wá wa ni tó sálàyé rẹ̀ fún wa tánàbí sallallahu alaihi wasallam anábì sí ìyànnà rẹ̀ fún wa anábì òfin kankanlẹ̀ láláì sàlàyé fún wa zakatul fitr tá ń sọ yìí ó wà nínú hadithu àbáwà abdullahi ibn bukhari àti sahih muslim ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì ṣe sadaqatul fitr ànábì ṣe sàárà ẹ̀ zakatul fitri nínú sábà parí Ramadan ànábì ṣe lọ́rọ̀ ẹ̀yà léwa lórí ànábì ṣe lọ́rọ̀ ẹ̀yà min tamrin pé káyọ látara dẹ̀bídù wàtáwọ̀tẹ̀ ìr káyọ látara ọkà bàbà àbí wíìtì النبي صلى الله عليه وسلم النبي واني على على الكبير على الحر والعبد أنا يعني فيرو على الحر والعبد túláàsì ní káyọ fún ẹrú ọmọlúàbí wàlẹ̀ àbù àtẹni tó bá jẹ́rú wàzákàrí wàlẹ̀ oúnta ọ̀rọ̀ ìyàn ní fọ́kùnrin ọ̀rọ̀ ìyàn náà ní fóbìnrin wàzákàrí wàlẹ̀ oúnta túláàsì ní káyọ fọ́kùnrin túláàsì ní káyọ fóbìnrin wàsọ̀gíyì muslimin hadithi yìí látọ̀dà nabi wa pé zakatul fitr sáà ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀rọ̀ ìyàn ni ó ọ̀ràn ìyà ní fẹ́ rú ọ̀rẹ́ ẹ̀rìn fọ́mọlúwàbí ọ̀ràn ìyà ní fọ́kùnrin ọ̀ràn ìyà ní fóbìnrin ọ̀ràn ìyà ní fọ́mọdé ọ̀ràn ìyà ní fọ́gbàlagbà anábi ṣe eléyìí anábi ṣe lọ́ràn ẹ̀fún wa ó ní lẹ́nu hadithi míì látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam wọ́n ní báwọn anábi sallallahu alaihi wasallam zakatul fit anábi ṣe zakatul fitri yìí anábi wọ̀rọ̀fà anábi sallallahu alaihi wasallam anábi ìtẹ́ lọ́nà yẹn fún wa kó bá máa jẹ́ àpọ̀má fún aláwẹ̀ àwẹ̀ta nígbà kó bá wá sí àpọ̀má àwẹ̀ yìí mina lágbèrọ wọ̀rọ̀fà kábà sàpọ̀má rẹ̀ kó níbi àwọn sọkúsọ àwọn àwákíwà ogbà àwọn ǹkan tí wọ́n ní àjìnà sí nínú àwẹ̀ èyí tá àjìnà sí àwọn tá ń kó sí lẹ́rìsìrìsì nínú àwọn ẹ̀ṣẹ̀ nínú àwẹ̀ ẹ̀wọ́n ní eléyìí yóò máa jẹ́ gíní yóò máa jẹ́ àfọ̀mọ́ fún wa yóò sì máa jẹ oúnjẹ fún àwọn aláìní yóò máa jẹ́ fún wa fáwọn aláìní so látara àdí eléyìí ọ̀nà làwọn onímọ̀ wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa ipé zakatul fitri èyí tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ibi oúnjẹ láti gbọdọ̀ yọ inú àwọn oúnjẹ tá a máa ń jẹ ni mímọ̀ yàtàtù hù áàlùl baladi àwọn nǹkan táwọn ará ìlú kọ̀ọ̀kan bá máa fi sóúnjẹ tó máa fi jẹun òun náà láti máa yọ zakatul fitri nínú àwọn nǹkan tá a máa gẹ́gẹ́ bí ráìsì ni gẹ́gẹ́ bí ọkà bàbà ni gẹ́gẹ́ bí jéró ni gẹ́gẹ́ bí sẹ̀mó ni gẹ́gẹ́ bí ẹ̀wà ni àtàwọn eríṣìíríṣìí nínú àwọn nǹkan tó yẹ pé a máa mú lóúnjẹ àwọn àgbàtà àmọ́ fi jẹun ìlú mi wọ́n a máa jẹ dẹ̀bí dùn nígbàtí èyàn jẹun a máa yọ eléyìí náà wọ́n a máa yọ ápì nínú inú níbò míì òun náà ni wàrà tí wọ́n ti fún láti sá tó ti gbẹ wọn a máa fi yọ zakatul fitr e, ni pé ìsáàfi yọ zakatul ni kó jẹ oúnjẹ táwọn aráàlú so kò wá lẹ́tọ̀ọ́ kò sì bá mú káwá gbèrò nú àbí káwá runú tí ebi pé àwa fẹ́ yọ sí wa àfẹ́ fowó yọ nítorí pé kíni ẹ̀yìn sálíkà ń gbàdá bá kóra ìsì fún níbo ní ó ti rówó tí ó fi rata tàbá kóra ìsì fún níbo ní ó ti rówó tí ó fi rékó káwá torí ìdí eléyìí káwá ìzàká tó fi tìrí padà kú ò ló ń jẹ káwá sọ dowó kí á mọ̀ fún àwọn èèyàn ni wọ́n ní khilafu sunnati nabi sallallahu alaihi wasallam eléyìí tako súnà nàbí sallallahu alaihi wasallamu wa khilafu ma alayhi as-sahabatu ridwanullahi alayhim eléyìí sì tako táwọn sàábí ànábì kọ́lọ̀wọ̀ bá àríkọ́lá kó bá wà yọnu sí wọn ó tako tí wọ́n kúlé lórí ó tako táwọn náà bí yọ zaka ìtafẹ́ mú wá ní rízì yìí ìtafẹ́ mú wá ní ẹ̀skíùsì yìí tó fẹ́ jẹ́ ká sọ zaka tó fítì ìdówó gbogbo ẹ̀ náà ló wà lásìkò tí wọn náà lásìkò tí wọn àwọn tálíkà a máa ní bùkátà sí kó náà ni ó fi ṣe bẹ̀ lóòtọ́ wọn a máa ní bùkátà sí ata wọn a máa ní bùkátà sẹ́ran tí wọ́n fi jẹ́ lóòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì gbé wá báyìí fún wa ipé oúnjẹ ní ká fi yọ ẹ̀yìn bọ́ bá wá fi yọ fún lóúnjẹ bọ́ bá wà lọ́dọ̀ tí ẹ̀ ẹ̀yìn tó bá wá tà yíhun ó kù sọ́wọ́ rẹ̀ àmọ́ wọ yọ lóúnjẹ kẹ́bù ti wà nínú súnà anábì sallallahu alaihi wasallam tàbá wá fẹ́ ṣe dáadáa fún tálíkà tàbá fẹ́ ṣàánú wọn jálẹ̀ àbí ìròrùn tàà gbé wọlé yìí tàbá fẹ́ kó jẹ́ pé ìròrùn tí ó jẹ́ ìtẹ́wọ́gbà àwọ́ òṣèkún ní tí anábì sallallahu alaihi wasallam kalẹ̀ mú wa tàbí wá mú olówó sí kéré yóò máa jẹ́ àlékún

òun náà ló fà tó fi jẹ́ pé anábì sallallahu alaihi wasallam anábì sàlàyé fún wa kí ni rísìn tí anábì fi ṣe zakatul fitr ní tá anábì fi ṣe lọ́nà ẹ̀ fún wa tó fi ní àmọ́ yọ jákà kí ló fà anábì sallallahu alaihi wasallam nínú hadithu afáwa abdullahi ibn umar radiyallahu anhuma anábì sallallahu alaihi wasallam afáwa abdullahi ibn umar ó ní anábì ṣe zakatul fitr anábì ṣe lọ́rọ̀ ẹ̀yàn gbogbo mùsùlùmí anábì ṣe lọ́rọ̀ ẹ̀yàn kó bá máa jẹ́ sóratan lè kó bá máa jẹ́ àfọ̀mọ́ fún ẹni tó máa ń gbààwẹ̀ kó ti àfọ̀mọ́ aláwẹ̀ kó níbi àwọn àsọkúsọ inú àwọn ìdí tán fi ní ayọ́ ọ̀nà ẹ̀ ànábì wá sọ wípé wà tó rọmọ tán lil masakin ànábì ní kó máa jẹ́ oúnjẹ fún àwọn tálíkà àwọn aláìní ìsìláàmù ò fẹ́ kó jẹ́ pé àwọn tálíkà aláìní nígbà tó bá jẹ́ àrọ ọdún tó kálùkù ń jẹun tàbí wọ́n máa wọ́wọ́ lọ́wọ́ àbí tàbí wá tọrọ àbí tàbí wá nẹ́gà síwájú kó tó so látara àdílé ànábì sallallahu alaihi anábì fẹ́ kí àtàkáfùlù ìtìmáàí ká máa gbéra wá ń gbọ̀wọ́ ẹni tó ní kó máa ṣàánú ẹni tí ò ní òun náà lànàbì sallallahu alaihi wasallam lànàbì gbé zakatul fitri anábì gbé kalẹ̀ fún wa ìgbé ká máa yọ zakatul fitri tá wá ń sọ yìí ó lásìkò àsìkò méjì òun náà ní bẹ fún waqtu fadila wa ada àsìkò kan bẹ tó jẹ́ pé àsìkò tó lọ́lá ni òun náà sì ní àsìkò ojúlówó àsìkò tí nǹkan yẹn di ọ̀ranyàn lé wa lórí òun náà ni nígbàtí àlùfájàrí bá ti yọ ní àárọ̀ ọjọ́ ọdún títí tí ó fi kù díẹ̀ tí ó fi kírun ìdí eléyìí òun náà ni àsìkò tó lọ́lá jù òun náà sì ni àsìkò àdá òun náà ni àsìkò wà tó di ọ̀nà yẹ̀lẹ́wà lórí so látara di eléyìí láàárọ̀ nígbàtí wọ́n bá ti sọ pé lára bá ti mọ̀ pé ọdún onílọ́dún tí àlùfájà rí bá ti yọ lọ́jọ́ yẹn àtìgbà yẹn yóò ti ni yóò ti bẹ̀rẹ̀ sí máa yọ zakato fìtì ní àsìkò tí ó di kíni àsìkò tó lọ́lá jù àsìkò tó dọ̀nà yà àìyọ lẹ́yìn ìgbà tán bá ti kírun tán lẹ́yìn bá ti yọ lẹ́yìn ìgbà tán bá kírun tán kò bá zakato fitiri ọdún ma eléyìn ti kọjá nù anábi sallallahu alaihi wasallam anábi ni man addaha qabla salat fa hiya sadaqatun maqbula anábi ni ẹni tó bá yọ síwájú kó tó di pé àsìkò òru tó anábi ni ẹni tó bá yọ síwájú kó tó di pé wọ́n kírun fa hiya sadaqatun maqbula eléyìn ni sàárà tọ́lọ̀ ọba àlẹ́jẹ́ ló gbà yóò gbà sí ààyè pé ó ti zakatul fitri yóò gbà sí àyè pé yóò máa ṣe àfọ̀mọ́ fún àwẹ̀ wa tá a bá gbà kó níbi àwọn kùjẹkùjẹ àbáwọn ṣekíṣe ìsọkúsọ tá bá sọ nínú àwẹ̀ àwọn tó ẹka jìnà sí tá jìnà sí ànábì wá ní mọ̀ àdáhà bá eléyìn òyọ zakatul fitri o ó kàn sí sàárà ní nígbà tí ẹ̀ta sí sàárà lọ́jọ́ lásán nígbà tí ẹ̀ta sí sàárà míì tí ẹ̀ta máa ń ṣe òun náà lọ́lọ́wọ́ bá lè jọ lọ́ka rí eléyìí sí mú wa so ibẹ̀ láti mọ̀ pé àti káyọ́ kí wá ní kó tó di pé àgbò tó òun náà ní súnà nabi sallallahu alaihi wasallam òun náà sì lọ́ra yà ẹ̀rí àsìkò ẹlẹ́ẹ̀kejì òun náà ní òun náà ni àsìkò tó ti tọ́ tí pé ó tọ́ a lè yọ lásìkò yìí náà òun náà ni bí òun náà ni yawmun aw yawmayn qabla al-eid òun náà ni ọjọ́ kan àbíjọ́ méjì síwájú kó tó di pé mini síwájú ọjọ́ ọdún àsìkò yẹn waqtul jawazi ni kí ló fà tó fi jẹ́ pé yawmun aw ìta àmà bí sókà rẹ̀ òun náà níta anábi sallallahu alaihi wasallam ní ká sọ́njí wọn rẹ̀ òun náà ní ká rọ́sùn anábi ní súnmú lérò wa afiru áfíru lérò yàtìhì anábi ní ẹmà gbàwẹ̀ nígbàtẹ́ bá ti rí ti rọ́sù ẹmáwẹ̀ wà áfíru lérò yàtìhì ẹ ti túnú nígbàtẹ́ bá ti rọ́sù wàyìn kún fi àárẹ̀ ìkún tó yawman ẹ̀rí látara bẹ́ẹ̀ òun náà ló pàtó jẹ́ pé ẹni tó bá tẹ̀lé lára Ànábì sallallahu alaihi wasallam lódodo ẹni tẹ́sìn bá yé lódodo kò ní máa sọ fún wa nígbàtà bá ti wà ní on 27 àbọ̀n 28 kó wá sọ fún wa pé ìjọba ìlọ́dún gbọdọ̀ jẹ́ ẹni tó bá lágbọ́ yẹ́sùn ní sọ bẹ́ẹ̀ dépò pé àwọn arẹ́ nìkan tó jẹ́ pé síwájú ká tó máa wẹ̀ bí ọjọ́ márùn-ún ó ti dìkílà pé ìjọba ìlàwẹ̀ ó bẹ̀rẹ̀ ó ti dìkílà Eh, ká máa lo al-hisab al-falaki kálá mọ̀ nípa ìsáàbà bá ṣe ń ṣe ìṣirò káwà láàmà lò á ma wá bí tegini a ma bí mú àwẹ̀ a Nabi sallallahu alaihi wasallam eléyìí ò bá Nabi sallallahu alaihi wasallam anábi ti tọ́ka wa ní nǹkan tá ma fi wò in tá sì ma fi wò yìí nǹkan tó rọrùn náà ni kọ́nà ń gbá ayé Nabi sallallahu alaihi wasallam àwọn ma rò pé kò rọrùn láti rí in gbá ayé Nabi ẹnìkan ní orí gbà míì Abdullahi ibn Umar radiyallahu anhuma ó nígbà táwọn èèyàn wá oṣù ayọ́lọ́wọ̀n ní kalòun rí nígbà tó ń wá rí òun wá sọ fún ànábì sallallahu alaihi wasallam ànábì ti gbààwẹ̀ ànábì ti kéde ànábì ní káwọn èèyàn gbààwẹ̀ eléyìí tó wá ń kọ́ nígbàlá ó ti wá rí ṣe aláwà nígbà náà nítorí pé a mọ̀ mi mathematics ìṣirò owó láàmà tí ó fi wá jẹ́ pé ìṣirò láàmà wá jẹ́ kíni láàfin ma wá sọ wípé àmà bí jẹ́sìn ọlọ́run ọba àlèkè ọlárú so ìdáàfi wá oṣù òun náà ní kíni ìdáàfi gbàwẹ̀ ìdáàfi túnú òun náà ní kí kákàṣà àbáà ní kàbáà tó bá ti pé 29 àbárósù a máa wẹ̀ ẹjọ́ kejì tó bá ti pé àrósù a kàṣà tí Ramadan bá pé 29 a wá oṣù tàà bá róṣù a sọdún níjọ́ kejì tí wọ́n bá wá oṣù ní a róṣù àgbà Ramadan yóò pé ọgbọ̀n ibẹ̀ láti rí ìdájọ́ pé èyàn lè yọ zakatul fitr bi yawmin aw yawmayn qabla al-eid tó bá di on 29 nìsìn tàà bá yọ ẹ́ nígbàtà bá ti yọ ní ọ̀bá róṣù a jẹ́ pé a yọ yawmayn qabla al-eid tó wáyé tí wọ́n bá wá róṣù a jẹ́ pé a yọ yawmun qabla al-eid bí ó ṣe rínú so àsìkò tó ṣe kíni àsìkò tó ti tọ́ ni tí ẹ̀ bá yọ lásìkò yẹn náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmẹ́yìn ò gbọdọ̀ yọ síwájú àsìkò tá a sọ yìí ayọ́ síwájú àsìkò tá a sọ yìí àyàfi àwọn tó bá jẹ́ pé àwọn tó bá ní ìgbìmọ̀ tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ yìí àwọn náà ni wọ́n máa pín zakatul fitri àwọn náà máa pín káàkiri wọ́n ní kò ìgbà láyé wà fún wa láti yọ tẹ èèyàn kalẹ̀ fún wa látàzìkò síwájú kò tó di pásìkò tó nítorí pé pàtàkì owó bá ti tó ìṣẹ́ ó pọ̀ lọ́rùn wa kọ́dà ibòmí ń bẹ tó ni wọn ò ní yọ pẹ̀lú owó ẹ àmúwò tí ò dín wọn owó rẹ̀ fún wa látara pé ìrọ̀rùn bẹ́ẹ̀ débi pé kò sí tálíkà tẹ́wàá lẹ́wọ̀n aláìsí tẹ́wàá lọ lè gbé fún òun náà ní láìsí ilé irú eléyìn kò tún wá ní rọrùn káwà di àpò ráìsì káwà kó sínú bàálù káwà là ń gbọ́lọ síbi láti ní tálíkà sáàfún so látara bẹ́ẹ̀ òun náà ni wọ́n bá débi pé wọ́n fi ń ṣe òdiwọ̀n ipé ẹjẹ́ ká mélòó tàbá fẹ́ yọ ráìsì òun náà ni ó tó fẹ́ nìkan wọ́n ni tàbá wò nísìn wọ́n ni ráìsì agolo mẹ́jọ ni so ipé ráìsì agolo 16 ah, agolo 15 òun náà ní fún ẹni kọ̀ọ̀kan àwọn àwọn láìsí agolo 15 àwọ̀ pé èlóló tó nígbàtà bá fẹ́ rà lápèjúwe àwọn arí pé 2000 naira ni àwọn ìgbìmọ̀ tí ń zakatul fitri àwọn amúwọn ní 2000 naira ipe zakatul fitri ti wá ẹ owó rẹ̀ ní àwọn ìgbìmọ̀ yìí àwọn ni wọ́n wà ara oúnjẹ yìí kèése pé wọ́n mú owó wọ́n ma wá ṣe kíni wọ́n ma wá ha lé àwọn èèyàn lọ́wọ́ pé zakatu fi ti délé tó àìsọ́ náà bẹ̀ wọ́n ní kò sí láì fi ní délé yìí látara rú sábà bí báhùn so látara délé yìí kálọ̀ lè mọ̀ pé zakatu fi tìrì tá a sọ yìí nǹkan tó lásìkò ní o nǹkan tó ní àsìkò ní táà gbọdọ̀ sọ àsìkò rẹ̀ bákan náà inú tó rọ̀ papọ̀ mọ́ zakatu fi tìrì òun náà ni pé ó ní òǹdíwọ̀n ó ní ìwọ̀n tí ànábì sallallahu alaihi wasallam tánàbí a máa fi yọ ànábì a máa yọ sọ ìkọ̀ọ̀kan fún ẹnìkọ̀ọ̀kan èyí tí ń ṣe déédéé múdù mẹ́rin múdù mẹ́rin òun náà ni fún ẹnìkọ̀ọ̀kan Eh, zakatul fitri yìí a wà yọ múdù mẹ́rin fún ẹni kọ̀ọ̀kan ọmọ kékeré ni àgbàlagbà ni ẹrú ni eléyìí kò sí kò sí yàtọ̀ láàrin olówó àtìtàríkà kò sí yàtọ̀ láàrin ọmọ kékeré àtàgbàlagbà kọ́dà àwọn onímọ̀ sọ pé a yọ fún ọlẹ̀ ẹnu a yọ fún oyún ti bẹ̀ẹ́nú nígbà tó bá ti pé oṣù mẹ́rin tó yún bá ti kóṣù mẹ́rin tí wọ́n ti fẹ́ẹ̀ bí sílá wọ́n ní irú oyún bẹ́ẹ̀ a yọ zakatul fitri a yọ fóun náà ní ìtórin ilẹ̀ jù nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ nípa rẹ̀ nítorí pa aláwọn míì ní wọ́n ní ẹni tó bá sàrẹ̀ nìkan òun náà láti gíní òun náà láyọ̀ fún àmá àdíjà anábì sallallahu alaihi wasallam tó sọ pé wọ́n sọ gírí wọlẹ̀kẹ̀bí anábì ní àti kékeré ẹn àtàgbàlagbà anábì ní ká ṣe gíní anábì ní ká yọ fún gbogbo wọn so látara jẹ eléyìí àwọn díẹ̀ lélẹ̀ nínú àwọn tọ́tọ́rọ̀ papọ̀ máa zakatul fitri nínú àwọn ìdájọ́ tó yẹ ká gbìyànjú kásàkólé ká rẹ̀ ẹ̀wà rí tàwà ní zakatul fitri tani yóò sọ̀rọ̀ àyàn fún tani ó yọ kéèsè gbogbo mùsùlùmí náà ni ó lágbára láti yọ zakato fitri nítorí pé tó wáyé gbogbo náà láyọ́ ni kò sẹ́ni táyọ́ fún àwọn tálíkà ẹ̀yìn tí wò ní àwọn ni wó gba zakato fitri àwọn onímọ̀ nípa tafsir àwọn onímọ̀ nípa fíkíù wọ́n jẹ́ kó yé wa pé ẹni tí ó yọ zakato fitri òun náà lẹni tó bá ní oúnjẹ tí ó tó nílé tí ó sì tó àwọn fún ọjọ́ yẹn àti fún alẹ́ ọjọ́ yẹn tó bá ti lé sí ajẹ́kó ségíní ó yọ zakato ẹlẹ́mìí máa rò pé láìsí ní mo ti gúgbẹ̀ kalẹ̀ fún olídi oṣù kan ẹ àpò kan oṣù kan làábí jẹ́ o tẹ̀wá jẹ́ díẹ̀ ń bẹ̀ ni àwọn àsìkò fitri wá dé o ti ló ń jẹ tó ju ọjọ́ ẹ̀ lọ́yẹ̀ tí wọ́n náà yọ zakatu fitri ni wọ́n ní ká yọ kèése pé wọ́n ní ẹni tó ti lówó òun náà nìkẹ́ ti kẹ́ yọ fún kèése pé ìmáàmù ẹ̀họ́n wá ní gbogbo yín pátápátá ìmáàmù ni ẹ máa lọ lè kó sàkáàtù fìtìrì yín fún sábà kó fún wọ ìmáàmù wọ́n mú ọ ní inú àwọn wàl'ámilina alayha wọ́n ló mọ àwọn táríkà tí ń bẹnu mọ́sálásí àwọn máa ti kó sàkáàtù fìtìrì fún ìwọ ìmáàmù pín ìfún àwọn alẹ́dàápọ̀ nígbàtílẹ̀ ìyọ́tẹ̀ lè ìyọ́tẹ̀ àwádà ogun ẹ̀sójú kan kò ní ìdíkásá mi sí pé lágbájá ẹlọ́kùn ní ẹbáyìí lágbájá ẹlọ́kùn ní ṣe báyìí iṣẹ́ tí ìmáàmù ó ṣe bẹ́nu kìí ṣe pé ìmáàmù ni wọ́n ní kó fi àbó rẹ̀ sílẹ̀ sínú ilé ẹ̀yìn sáwà sọdún tán tí ìmáàmù wa máa jẹ láìsí lọ sí òní jẹ tán sáwà sọdún tán tí ìmáàmù ó tún ránṣẹ́ kọjá sí ọjà gọ́ ipé mo ní báàgì ọkà bàbá lé tí mo fẹ́ mo ní bá jìyàn gan lé tí mo fẹ́ tà eléyìí ò bá súnà Ànábì sallallahu alaihi àwọn tálíkà wọn ni a fún ẹ̀tọ́ wọn ni ẹ jẹ́ ká fún wa ẹ jẹ́ ká fún wa kó fi jẹ́ gíní kó fi jẹ́ ìfọ̀kànbalẹ̀ fáwọn náà káwọn náà ò lè sọdún ní rọrùn kámọ̀ ma wo ojú kámọ̀ ma wo ọwọ́ lọ́wọ́ síwájú kọ́ tó sínú ẹ jẹ́ ká tó sínú nítorí pé ìsinú láńlá òun lọ́sàn lásìkò tá a wà yìí láàrin bí 29 days àbí 30 days dáàntọ́ yìí nìsìn inú kó jẹ́ pé ẹniyàn ní òzìrù ni ẹ̀yìn kó jẹ́ kóbìnrin tí ò nírun ni àbálà rẹ̀ abẹ́ni tí nǹkan kan ò tẹ́ ẹ̀yìn tàwárí tí ń jẹun táàmà pé nǹkan sí ẹni wọn akàrò pé nǹkan kan ò tẹ́ ni so látara di eléyìí ẹ jẹ́ ká sọ ogun àwọn òfin yìí ẹ jẹ́ ká fi àkíyèsí àwọn èèyàn ẹ jẹ́ ká rán àwọn èèyàn létí nípa rẹ̀ bá àti máa yọ so mútu ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ yìí wọ́n ti ṣègbìyànjú àwọn èèyàn ti ṣe ní fúfúyẹ́ fún wa tá a bá ti rí agolo tá a bá yọ agolo 16 òun náà ló dúró fún ẹnìkọ̀ọ̀kan tàbá yọ agolo 16 wọ́n tó lọ́mọ mẹ́wàá ó yọ agolo 16 lọ́nà mẹ́wàá tó tàbá ti yọ báyìí ó náà ni ó mọ̀ sí dédé pé ayọ̀ ìyẹ̀sọ́rí ẹyọ̀ kátánàbí sallallahu ayọ̀ الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم لم يترك شيئا مما يتعلق بديننا إلا قد بينه صلى الله عليه وسلم بيانا كافيا شافيا واعلموا عباد الله أن مما قد بينه النبي صلى الله عليه وسلم لنا آه، عيد الفطر وعيد الفطر يأتي مباشرة بعد صيام رمضان وعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم صلى لنا آه، صلاة ركعتين في يوم العيد في وقت الدحى أي من آه، من ارتفاع الشمس قدر الرمح إلى آه، إلى وقت إلى إلى الزوال إلى وقت الزوال سنه النبي صلى الله سنه النبي صلى الله عليه وسلم لنا أن نصلي في ذلك الوقت واعلموا عباد الله أن هناك سنن كثيرة آه، تتعلق بعيد الفطر ولذلك أنه آه، ينبغي لنا أن نأكل آه، ثمرات قبل أن نخرج إلى صلاة العيد وكذلك من سنة النبي صلى الله عليه وسلم تأخير صلاة عيد الفطر تأخير صلاة عيد الفطر لماذا؟ ليتمكن الناس من إخراج صدقة الفتن خلافا لما يقع في صلاة عيد الأضحى واعلموا عباد الله أن من سنة, سنة النبي صلى الله عليه وسلم أن نتزين ونتطيب ونلبس أحسن ثيابنا في ذلك اليوم إظهارا لنعمة الله سبحانه وتعالى وشكرا لله سبحانه وتعالى في ذلك في ذلك اليوم واعلموا عباد الله أنه من سنة النبي صلى الله عليه وسلم أن نخرج جميعا حتى الخيل يجب علينا يجب علينا أن نخرج إلى صلاة العيد حتى الخيل غير أنهن يعني غير أنهن يعني لا يجلسن آه، أو في وسط المصلين حتى يستطيعنا أن يشهدنا فضل الله سبحانه وتعالى في ذلك اليوم واعلموا عباد الله أن من سنة النبي صلى الله عليه وسلم كذلك آه، تغيير آه، الطريق آه، ذهابا وإيابا وهذا أيضا من سنة النبي صلى الله عليه وسلم وكذلك التكبير وذكر الله سبحانه وتعالى آه، بعد رؤية الهلال يعني من رؤية الهلال حتى صلاة العيد ينبغي لنا أن نكبر الله سبحانه وتعالى على ما أنعم به علينا من نعمه الكثيرة ولم عباد الله أن التكبيرة تنتهي بالتسليم آه، من صلاة العيد في عيد الأضحى ولا ينبغي لنا أن نواصل في آه، التكبيرات آه، في بعد يوم أو يومين أو ثلاثة أيام كما يفعل الناس في مجتمعنا أو في غير مجتمعنا أدعو الله سبحانه وتعالى أتركات كفاء النبي صلى الله عليه وسلم alimu الله سبحانه وتعالى wa ta'ala kuma النبي wọn tàbí annabi àti gbogbo ẹ̀tọ́wà lórí ìlànà annabi sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo azàlá ikúnra wa ebe gbogbo àwọn ìdájọ́ tó rọ̀ papọ̀ mọ́ Ramadan ẹ̀yẹ gbogbo ẹ̀ náà nàbí sallallahu alaihi wasallam sára wa ní àlàyé tó pé pérépéré lálàyé tí ò sí ìrújú ń bẹ́ẹ̀ fún ẹni tó bá ṣe nínú ẹ̀sìn Ọlọ́run ọba bákan náà nínú àwọn tó rọ̀ papọ̀ Ramadan tá a wà bẹ̀ yìí òun náà ni sọ̀lájú ẹ̀yẹ́jẹ̀lẹ́fẹ́ ẹ̀yìn ọjọ́ kejì rẹ̀ òun náà ni ọjọ́ tí a kírun Eidul Fitr tàbí tá a bá ka ṣàbáàlì tó bá pé táàtì lónìí ọjọ́ tó tẹ̀lé òun náà ni ọjọ́ Eidul Fitr eléyìn náà anábi sallallahu alaihi wasallam eléyìn anábi ńlá kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìlànà kọ́dá àwọn onímọ̀ ní ọ̀ràn ìyàní fún wa ìwé kákí salatul Eid nítorí pé kọ́dá anábi sallallahu alaihi wasallam anábi ní kọ́dá ẹni tí ń ṣe haidọ̀ lọ́wọ́ ẹni tí ò nírun anábi ní kóhun náà gbìyànjú anábi ní kóhun náà jáde àkọ̀kàn ní dúó láàrin àwọn èèyàn bí tí wọ́n ti ń kírun ni ọ̀nà òdúó lẹ́gbẹ̀ẹ́ kan láti lè bá a ṣe kíní láti lè bá gan ní orí ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá àti láti lè bá sàǹfàní níbi àdúrà táwọn mùsùlùmí ń ṣe láti kò dáwà yìí kọ́lá àtúnrí hadith anábi sallallahu alaihi wasallam tí ẹnìkan sọ inú àwọn obìnrin inú àwọn sahabiyat tí wọ́n tó bá anábi sallallahu alaihi wasallam pé ẹni tí ó bá wá ní jẹ́lìbáàbù tí ó wọ̀ jáde ńkọ́ anábi ni kó yá jẹ́lìbáàbù lọ́dọ̀ ẹnìkan kó sáàfi tẹ́ gíní kó sáàfi jáde ibẹ̀ láti mọ̀ pé à nǹkan tó ṣe pàtàkì ní kákírun salatul eid salatul eid àsìkò rẹ̀ wá bẹ̀rẹ̀ láti wà èdè ọkọ̀ tóòrùn ti jáde tí èdè pé òun yọjú díẹ̀ díẹ̀ tó ti hàn síta lásìkò odò ha àsìkò gba yẹn òun náà ni ó ti lẹ́tọ̀ fún wa kákítọ̀ látò lẹ́yìn so àsìkò yìí òun náà ni àsìkò tọ̀látò lẹ́yìn ìrún ìdí táwa ń sọ yìí inú súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni ká kí níta ká kí ní pápá nígbà sáta ká jáde kúrò nínú mọ́sálásí nítorí pé Ànábì sallallahu alaihi wasallam kí nílùú Madina tí mọ́sálásí rẹ̀ ti lọ́lá tóun ànábì jáde kó nínú mọ́sálásí wọ́n bọ́ sí gbansasa ẹ̀yìn wọ́n bọ́ sí ẹ̀yìn ìlú ibẹ̀ náà ni wọ́n ti lọ lè kí inú súnà ànábì sallallahu alaihi wasallam ni káwa náà kí bẹ́ẹ̀ bákan náà inú súnà ànábì sallallahu alaihi wasallam ni pé a fẹ́ kájẹ kájẹ dàbídùn bí èso mélòó kan ẹ̀yìn kájẹ dàbídùn nígbàtí a bá ti jí láàárọ̀ ọjọ́ ọdún yìí síwájú ká tó ṣe kọ́lá tí gbàláyé bá wà fún yà kẹ́yìn ó jẹun síwájú kó tó lọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ yàtọ̀ sí yìí tó bá jẹ́ ìrun ọdún léyá tí wọ́n fẹ́ ká ṣe kíni tí wọ́n fẹ́ ká tètè yára kálọ̀ lè kí àwọn onímọ̀ ní ẹ̀kọ́ lálá ń bẹ̀ẹ̀bẹ̀ fún wa níbi tí wọ́n fi ní káyí lọ́ra síwájú ká tó kí ìrun ọdún àwẹ̀ yìí pé ká ó ṣe díẹ̀ wọ́n ní nítorí káyí ó bá àfilé wà fún àwọn tí wọ́n bá fẹ́ yọ zakatul fitr ẹlòmí ń bẹ ń palẹ̀mọ́ zakatul fitri ta bá ní káyẹ̀tẹ̀ ìjí káàkiri lágó mẹ́jọ nígbàtà bá ti kí sánmà onísìn ó ti ṣe kíní ó ti di nǹkan tí ò ní tẹ́wọ́ jẹ́ ìtẹ́wọ́gbà fún zakatul fitri fún ma tó látara bẹ́ẹ̀ wọ́n ní ká lọ lára ìbẹ̀nu súnà nàbí sallallahu alaihi wasallam káwọn yóò bá fi lè ṣe kíní sọ́bà fi lè láǹfààní láti yọ zakatul fitri bákan náà ká jẹ nǹkan síwájú kó tó kó nínú Ramadan alfisiru al'akbaru ìtúnu láńlá ìtúnu gẹ́gẹ̀kẹ́ òun àti lójoojúmọ́ tàbágbàrẹ̀ lónìí átùnú lálẹ́ tàbágbàrẹ̀ lónìí átùnú lálẹ́ ìtúnu láńlá táwà tú òun náà ni ìtàbá ti gíní òun náà ni láàárọ̀ ọdún náà lókò àti pé ànábì sallallahu alaihi wasallam ànábì jọ yíwa pé ọjọ́ ọdún tẹ́ ríun àìsẹ́gíní àìgbàwẹ̀ lọ́jọ́ ọdún àmà ìjẹun ní kọ́lá kó jẹ àwẹ̀ títí ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ ọdún ó padà bẹ̀rẹ̀ lẹ́gbà tó bá sí gíní lẹ́gbà tí a bá tọ́dún sallallahu alaihi wasallam ni bákan náà nínú súnà Nabi sallallahu alaihi wasallam òun náà nígbà tá a bá lọ yìí wọ́n fẹ́ ká pààrọ̀ ọ̀nà ọ̀nà tá a bá gbà lọ ká má ṣe kíni ká má gbàgbẹ̀ bọ̀ tó bá rọrùn Nabi sallallahu alaihi wasallam ló wà àwọn onímọ̀ ajẹ́kóyé wa wọ́n ní àǹfààní tó wà ń bí eléyìí

ní ọjọ́ ọdún nítorí pé ọjọ́ ọdún ni ọjọ́ ọdúnnú ni ọjọ́ tí ẹ máa fi orí ọlọ́run ọba àlejò ọlá hàn ní káwọ́sọ tuntun káwọ́sọ tó rẹwà kásọ̀sọ́ ẹ̀ẹ́ tó ẹgbóbìnrin ni kò lẹ́tọ̀ọ́ kó omi tó àìsára nígbà tó bá ń jáde lọ àwọn àtàjọ́kùnrin kásọ̀tọ́ pọ̀tọ́ tàbá lè ṣe kí o bá ti tako lànà nẹ́bí sallallahu alaihi wasallam ká Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu akbar Allahu akbar wa lillahil hamd ká máa gbé ọlọ́wọ́ bá lè gẹ́ọ́lá tó bí ti rósù títí tàbí wá di pé kíni tó fi wá di pé á kírun tí a bá ti kírun tán nínú ọdún àwẹ̀ yìí tàbá ti lè kírun èdè tán kò sí pé a máa ṣe tẹ̀kìbírọ̀tù bí ìmá lẹ́yìn irun àbíláwà àsìkò kan bá ṣe máa ṣe nígbà iléyá eléyìí inú àwọn súnà Ànábì sallallahu alaihi wasallam ni ẹ̀yẹ ká gbìyànjú kásà kó lé pẹ̀ inú àwọn nǹkan tó tún ṣe pàtàkì fún wa òun náà ni pé ká tújú ká nígbàtá bá ń sọdún ká máa ṣàánú àwọn èèyàn ká lámójúkò fáwọn èèyàn tó ẹgbẹ́ ìwọ̀n tí àwọn èèyàn mọ̀ ọmọ tẹ́lẹ̀ ìgbé òkúrú púpọ̀ ló bo eré àní ọba àwọn bá ti rí ọmọ ọ̀họ́ ni yí padà níjọ ọdún má máa lejú tújú ká sáwọn ará ilé rẹ ṣe ìgbàláyè fún wa níbi jíjẹ ṣe ìgbàláyè fún wa níbi mímu àwọn ọmọ kéékèèké ni wọ́n bá fẹ́ ṣeré eré tí bá ti ṣe haram ẹgbà àwọn láyè fún wọ́n ṣeré nígbà ọdún ní eré tí ò bá ti takò súnà Ànábì sallallahu alaihi wasallam nítorí pé gbogbo òjò ló ní ọdún tiwa ọdún tiwa náà léléyìn kò sì ní wáyé ọdún ọdún tí ń bọ̀ wá síwájú kó tó wáyé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ti là á kalẹ̀ fún wa tó ti jẹ́ pé gbogbo àlàyé rẹ̀ ó kílẹ̀ ó sì kéré pé tó gbogbo àwọn irísìírísì káwá jìnà sí àwọn táwọn èèyàn máa ń ṣe tí ò fẹ́ sí ọlọ́wọ́n bá alékiọlá mú kọ́dà ó tako ìjọmọlúwàbí ní ọjọ́ ọdún ẹ̀ẹ́ ká máa wá gun masínì kẹyà márùn-ún kó wà lérí masínì kẹ ma wá bí mọ́tò sáré káàkiri lọ́jọ́ ọdún tó yẹ ká wà nínú gbádùn tó yẹ ká wà nínú pọ̀kànbalẹ̀ kájìnà tí ogoro àwọn nǹkan báyìí àti táwọn èèyàn ni wọ́n ma lù káàkiri tí wọ́n ma lù bàndírì nígbàtán máa ń lọ ìdí àrígbàtán máa ń darí bọ̀ ogoro ilé alaihi wasallam o àdádálẹ̀ ni ìrántí ọlọ́run ni oníkálùkù ọ̀nà ni ó ma wí fúnra rẹ̀ kéèsè pá ma wá dárin a ma wá so eléyìí kò bá ìlànà náà sallallahu alaihi wasallam ẹjẹ́ ájìnà sí gbogbo àwọn nǹkan ẹsẹ̀ ẹjẹ́ kájìnà sí gbogbo àwọn nǹkan àdádálẹ̀ nígbà tó jẹ́ pé a ti gbìyànjú nínú Ramadan a ti gbogbo àwọn iṣẹ́ olóore lóríṣìíríṣìí a ti gbìyànjú a ti tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam ní àwọn nǹkan tánàbí ilá kalẹ̀ fún wa nígbà tó ní Ramadan èyí ṣe táwà parí Ramadan tán tánàwà sí kíní àtúwà kò sáwọn nǹkan tí àkò táwọn wa ẹsẹ̀ gbogbo ẹ̀ tó ti kọ sílẹ̀ tó túbá má padà síbi ọtí má lẹ́yìn bàtà bá ti pàwẹ̀ rọ̀mọ̀dọ́nà tán ìwọ tó fi ìwòkú wò lẹ̀ nítorí àwẹ̀ má padà síbẹ̀ má ìwọ tó fi sìnálẹ̀ má padà síbẹ̀ má ìwọ tó fi sìgálẹ̀ ìwọ tó fọtílẹ̀ gbogbo eríṣiríṣi ni tó àì gbogbo dáa ni bóò ni ó ti wá ní dánú àwẹ̀ àríkẹ́ ọlọ́wọ́ gba túbá àwọn nù àpẹẹrẹ gbóhùn tí ẹ̀ túbá rárá díẹ̀ ní tí kò kọ́lọ́wọ́ àríkẹ́ ọlọ́wọ́ gbà nítorí pé ọba túbá temporary túbá ọlọ́wọ́ àríkẹ́ ọlọ́wọ́ ìgbà lọ́wọ́ yàn oṣù kan náà ní ìbílẹ̀ o ìtún padà bọ̀ irú eléyìí wọn síra rẹ ni o ti túbá so ká gbìyànjú ká jìnà sí gbogbo àwọn nǹkan ẹ̀ṣẹ̀ gbogbo àwọn nǹkan wa bàjẹ́ láti wá wẹ́ẹ̀ kalẹ̀ nínú Ramadan ẹ jẹ́ káwa náà ronú sí ọmú tí fún odidi 30 days àbí 29 days ìgbàgbọ́ òsì tí ó ti kúrò láyé ẹ̀ ó túnmọ̀ pé o lè máa gbáyé náà láì mú tí rárá ni ẹ̀yìn ó tẹ́ fún odidi oṣù kan ìgbàkan òsìsíọ́ ó túnmọ̀ pé o lè pàátì ni ọlọ́ọ̀bá àríkẹ́ ọlábí tẹ́ ó fi ti ààyè ìgbìdẹ́wò fún wa ni pé gbogbo àwọn tàà pàtì yìí òun rẹ̀ ojú rẹ̀ lẹ̀ ẹ̀yìn òwò òkú ò gbogbo àwọn kan tó ṣe yìí tó fi tẹ́ lóṣù odidi oṣù kan ẹ̀yìn tí nǹkan wá sí ọ́ lọlẹ̀ mọ̀ pé tó bá ń bá lọ bẹ́ẹ̀ tó fi lo ogun ayé rẹ̀ tán ni abẹ́ Allah subhanahu wa ta'ala ìwọ̀nba tó kù nínú Ramadan yìí kọ́lọ̀ọ̀bà àríkẹ́ ọlákọ́mọ́sà ti ní rọrùn fún wa gbogbo àwọn dáadáa sáàtì ń bẹ̀ kọ́lọ̀ọ̀bà àríkẹ́ ọlákọ́mọ́sà tẹ́wọ́gbà fún wa gbogbo àwọn kùjẹkùjẹ tí ó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ọ̀bà àríkẹ́ ọlákọ́mọ́sà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 وركوعنا وقيامنا وجميع أعمال وجميع أعمالنا الصالحات اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليه قوموا إلى صلاتكم